àdìtàn àdìtàn àdìtàn. ta ni olórí ọba yorùbá ọ̀nà òrìṣà ní aláàfin màmá kọ́ o. òtítọ́ délẹ̀ àdìtàn ta ló lórí ọba yorùbá ọ̀nà òrìṣà ní aláàfin. solution and peace properties in conjunction with Agbil Investment Limited. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yọmọ ènìyàn solution peace properties in conjunction with Agbil Investment Limited property developers tọmọ ogbóyega ilẹ̀ títà ilé kíkọ́ àti ilé títà gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ilẹ̀ àti ilé máa appreciate sí lójoojúmọ́ ni owó àwọn ilẹ̀ àti ilé wọn kan ti gbẹnu sókè Treasure Island Estate Mòwe Ọ̀fadà two bedroom bungalow ó ti kúrò ní six million naira ó ti di six point five million naira bákan náà ní three bedroom bungalow ó ti kúrò ní eight point five million naira naira. ó ti di nine point five million naira. plọ̀tì ilẹ̀ kan ní mòwe ọ̀fadà tí kò ní one point five million naira. ó ti di two million naira. àwọn ilẹ̀ àti ilé wọn tó kù sì wà bó ṣe wà. treasure island estate ní sàgótẹ̀dó ní dojúkọ shoprite gangan. twenty six thousand naira per square meter. pẹ̀lú àǹfààní ìsan díẹ̀díẹ̀. go city phase one ìbẹ̀jọ̀lẹ́kì two point five million naira. go city phase two ìbẹ̀jọ̀lẹ́kì one point eight million naira ní plọ̀tì kan. ra plọ̀tì márùn-ún kó gba plọ̀tì kan lọ́fẹ̀ẹ́ sí lójú ẹsẹ̀. àwọn náà ló ní beachwood estate ní lakwe area. treasure island estate ń bẹ ní agbára ìgbẹ̀sà agbára alákùtì ṣàpàtì mọ̀sowólé lágúẹ́ lẹ́kì àjà àwòyàyà abúlé àdó ìpájà festac town badagry òwèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Acview Investment Limited your friendly realtor is offering juicy landed properties again on Treasure Island Estate at Songotedo opposite ShopRite Mowe and Ofada in Ogun State. There are plots of land two and three bedroom bungalows three and four bedroom duplexes with affordable payment plan. Outright payment attracts 10% discount. Treasure Island Estates are located in Serene neighborhood with security, good road network, electricity, and recreation center. Free inspection is available on Fridays and Saturdays of the week. Ẹ Mr. Olúṣọlá sórí plus two three four eight zero three nine four zero six four four four plus two three four eight zero three nine four zero six four four four àti plus two three four nine zero eight five one five one five eight seven plus two three four nine zero eight five one five one five eight seven Solution and Peace Properties in conjunction with Agview Investment investment limited ló ní kọ́kọ́rọ́ kú o. designer perfumes quality body cream hair texturizer and relaxer brazilian blowout keratin treatment be exclusive to beauty ẹgbẹ́ àlọ́ exclusive two beauty home ilé ìtọ́jú ara àti ìṣaralóge tá a gbé kalẹ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tá a kó wọlé látòkè òkun bí exclusive two beauty home wọ́n ń gẹrun fọkùnrin wọ́n ṣe tóbìnrin make up ìrẹ́fẹ́ ni ẹ máa bọ̀ wá facial treatment body massage lọ́dọ̀ wọn lẹ ti máa rí quality body cream designer perfume lóríṣiríṣi brazilian blowout bákan náà ní keratin treatment hair texturizer and relaxer wọ́n ta wholesale hair extension fáwọn alára tó tà lọ́pọ̀ yanturu ẹ wo ẹ má jẹ́ sọ̀rọ̀ jù gan ni yáfi di ìròyìn ọ̀tá fojú bá bí exclusive two two beauty home number sixty five awolowo way ìkẹjà lagos ni wọ́n kárẹ̀ sí. nọ́mbà yìí ni ká fi kàn sí wọn. zero eight zero two two nine eight two seven seven three tàbí zero seven zero three five two three zero seven one seven àti zero zero four seven nine nine eight six one nine one eight be exclusive to beauty home let you look better. ọba yorùbá ọ̀nì òrìṣà ní aláàfin màmá kọ́ o. òtítọ́ délẹ̀ àdìtàn ta ló lórí ọba yorùbá ọ̀nì òrìṣà ní aláàfin màmá kọ́ o. sókè tán àgù. àdìtàn àdìtàn. gbẹ̀yàn parọ́ kò ní jùsáyé. olórí ọba kò yẹ kó dìyàn o. ó ti tọ́délẹ̀ àdìtàn. ta ló lórí ọba Yorùbá? ọ̀nì òrìṣà ni aláàfin mọ̀mọ́kọ́ o. àkàndá alúrò ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ṣòkòtò ọba lè ní agbe létí ẹ̀bá àdín láyà kẹkàn nígbò ibi tí ọmọ ní ọmọ ìdí aláàfin pẹ̀lú ọ̀nà ìrìṣà ta ló lórí ládéládé ta ló lórí lọ́balọ́ba ta ní dorí ìtàn kodò ta ló fẹ́ fèrúgbà bùkún ta ló fẹ́ gbọ́mọ ọba fọ́ṣun ni ló dé tí wọ́n fi tí ọ̀dọ́ ra wéra ikú ẹ̀pà lọ́jọ́ kó sẹ́ẹ̀ léré ọwọ́ alábàáhùn ju àrán ọ̀pẹ àṣà òjò kọ́núgbá àwòdì òjèjò àfàyàfà kànrànjágbọ̀n lè fojú ju agbárin kì í sokun agbá fọsẹ̀ wẹ́ẹ́ lè fojú jọ kọ̀ǹkọ̀ ní kì í ṣe kọ̀ǹkọ̀ rárá ẹ má fi obìnrin gidi wábẹ̀ dán ọ̀ní jìnnà gédégédé sáláàfin ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀kẹ́ ẹ̀kún ní bákan ó wá àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ẹni tó sọ ògúnlùtù ọ̀rọ̀ ló ní ká sọ ìdàrọ́lu ohun asọ́kùtàn ní mẹ́gún dìjọ́ rẹ́lẹ̀ torí ibi tó yẹ kí gún ti jógbowó tó bá rántí ìtàn yóò sọ pé kí wọ́n máa ja ọ̀rẹ́ lọ ni kí ká jẹ́ jẹ́ ọ̀ká lọ ká kúkú ká jọ àwọn onítànkìtàn lọ́wọ́ àti ọ̀ká nírùmọ́lẹ̀ níbi tó ká jókòó rẹ̀ sí tọ́ka sí jẹ́jẹ́ àjàó àrú awékòǹkò asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ilé tí ń tòrò ọmọ àlè wọn ò tí ì dàgbà ni tá a bá wá rí ilé tí ń dàrú lọ́wọ́ a jẹ́ pé ọmọ ọkọ ọbẹ̀ náà ni ò tí ì dàgbà bọ́mọdé bá kọyán alẹ́ àgbà ó fìtàn balẹ̀ ọmọdé tọ́lọ́bẹ̀ẹ́ bàbá òun ò níyọ̀ ìtàn bíyà ìsìnkú ò nílé ọkọ lọ́fẹ́ gbọ́ ọmọ àtiró tọ́ra bàtà ẹsẹ̀ kan fóyà rẹ̀ lọ́fẹ́ gbọ́ kò bá kò gbé ọ̀rọ̀ ọmọ tí ń sọjọ́ òbí tá a padìẹ kan fún tó lórí adìẹ méjì ló ń ọ̀jẹ̀ òun lọ sọ ògbólùtù ọ̀rọ̀ yóò sì fi ara balẹ̀ gba ìdárọ̀ òkú ńlá tí sàláǹgbá pèsè ta ní pálá àfi ọ̀yọ́ lọ lórí lọ́balọ́ba òmọ̀tàn ní àbó ń pìtàn òun kọtan ní àbóǹdorí ìtànkodò lọ́jọ́kọ́jọ́ ọ̀ọ́nì fẹ̀lú lórí ládéládé ọ̀ọ́nì rìṣà lórí lọ́balọ́ba ninety nine percent ọmọ Yorùbá ló sì gbà pé bẹ́ẹ̀ ni àfi one percent ọmọ bébí Ọ̀yọ́ Aláàfin nìkan ọ̀nà méjì ló sì pín sí kì í sọ̀rọ̀ Aláàfin àtọ̀ọ́nì rìṣà nìyí ìjà Aláàfin pẹ̀lú gbogbo ọba ilẹ̀ Yorùbá ni torí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá wọ́n gbà wípé Ilé Ifẹ̀ làwọn ti ṣe Ifẹ̀ kìí ṣègà láàrin ọmọ Ọ̀yọ́ àti ọmọ Ifẹ̀ ìjà láàrin ọmọ Ọ̀yọ́ Aláàfin fasos gbogbo ọmọ Yorùbá ni torí pé gbogbo ọmọ Yorùbá ló gbà pé Ilé Ifẹ̀ lórírun àwọn tí Ọ̀yọ́ ọba wá wá láti Ifẹ̀ òní kí wọ́n tètè wá sọ fún wa ayébáyé láti bá a kí ọmọ olówó ju bàbá ẹ̀ atọ́lẹ̀ dọ́lẹ̀ lọ́mọ tí lókìkí ju bàbá lọ bọ̀tì bọ̀tì kò ní burú ni ó sọ pé dọwọ́ ẹ̀ lérí kò ní burú kí bàbá ọkọ dọ́wọ́ ọmọ òun lọ́rùn bí bàbá lọmọ bá kan ní ọmọkùnrin pẹ̀lú kóró ìsàlẹ̀ rẹ̀ méjèèjì tí ń mì àbí kò ní dàgbà títí kò fọwọ́ sọ̀yà kọjú orí òun ju bàbá tó gbé e lọ́mọ lọ ọ̀ọ́nì rìsá jìnnà sí aláàfin kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ àpọ́nlé la fi ń gbé gbàkejì fáláàfin igi mọ́ sórí sánmọ́ gédéǹgbé sílẹ̀ ẹgbẹ́ ń bí gbòó àfífẹ́ àbí àjùmọ̀gbérẹ́ pọ̀ tọmọ ń jìjà àgbà pẹ̀lú bàbá ẹ̀ láì kìí ṣe àkọ́bọ́ nínú ọmọ àrífún ilé tó ń tẹ̀gbẹ́ gidi ni mọ̀ ń láṣẹ́ fún àbí bí ó somi kó somi bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ àní torí àwíjàre kí tó tán lẹ́nu àìtódò tọ̀sí ni kọ̀ǹkọ̀ díjú àkèrè díjú àìlẹ́gbà bàbá mi ò débé bí èèyàn bá lè jà ọ̀dàn iwájú òta lè bàbá rìn gbèjà ni sàkàtà pàrà làgbà sétọ́ bó bá ti ń yí láàyè jù kò ti lọ́wọ́ kan àmọ́dé yẹ́mi yẹ́mi yẹ́mi yẹ́mi gbẹ́kẹ́ ẹkùn ọlọ́kẹ̀rẹ̀ wò jẹ́rò ọ̀tọ̀bọ̀ lè famayọ jàbátà nílé òòrò jàbátà nílé òòrò jàbátà nílé òòrò òòrò ń yùmọ̀yùmọ̀ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ èébúkọ̀ ọ̀rọ̀ ìbínú ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ tí sọ pé nǹkan ti rí láìsí kọ́nu nǹkan ọ̀rẹ́ ẹ̀já sáré béèrè béèrè pé mélòó kan lọ́wọ́ bàbá wa láàfin ọ̀yọ́ ikú bàbá yèyé his imperial majesty ọba lamẹ́dẹ̀ ọláyíwọlá adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta kábíyèsí o ṣé lóòótọ́ ni pé ilé Ifẹ̀ ní orírun wa kejì ṣé lóòótọ́ lóòótọ́ ọ̀rọ̀ míyàn ni baba ńlá baba yín ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ni pé ṣé Odùduwà ló bí Ọ̀rànmíyàn ìkẹrin ṣe ilé Ifẹ̀ lọ̀rànmíyàn ti jáde tó bá jẹ́ pé náà ni ìdáhùn yẹn sí ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin then ẹjẹ́ àmọ́ bí tí ìran baba ńlá yín ti ṣẹ̀ wá láì lè mọ̀ wípé dandan ni ká tún ìtàn Yorùbá kọ bọ̀tì bọ̀tì bọ́ bá jẹ́ pé yẹ́sì lẹ fi dá mi lóhùn bá jẹ́ pé àwíjàre kankan ò sí ń bì kankan ọmọ lọ́yọ́ jẹ́ sífẹ̀ ilé bàbá yín nílé Ifẹ̀ bá jẹ́ ọmọ ọdún méjìdínlógún lọ́jọ́ rin bàbá yín ni ọ̀wọ̀ àtàpọ́nlé tèèyàn fún bàbá rẹ̀ lọ́yẹ kẹ́ ẹ fún àwọn tí ń tì yín pé ẹ̀yin lolórí lọ́balọ́ba ọ̀tá yín ni wọ́n ìdí ni wípé lọ́kàn tiyín nìkan ló ti rí bẹ́ẹ̀ gbogbo ọba ilẹ̀ Yorùbá gbà wípé Ọọ̀ni Ifẹ̀ ló lórí àwọn ìmáàmù Yorùbá jẹ́ ọ̀kan lára wọn. Yorùbá lónìí a ní nine hundred and seventy two ọba aládé bàbá wa Aláàfin Ọ̀yọ́ olórí ọba Yorùbá àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ èmi ọmọ ọba tí bàbá ìmáàmù Yorùbá di bá a mọ̀ tán tí wọ́n fi sọ ní sakata pàrá ṣé ẹ̀yin ló lórí rẹ̀ lọ́balọ́ba bójú àkátá bá léwó sẹ́nu adìẹ lọ́yẹ ká ti gbọ́ dọ́tọ́ sí àtọ̀ erékọ́yọ owó alágbàfọ̀ ìrẹsì ń pàkúta sẹ́nu àtọ̀rọ̀jẹ lọ́yẹ ká ti gbọ́ ojú làgbáyà àgbà tí ó tó létò kì í yánu being the head of Ọ̀yọ́ empire kò pé ẹ̀yin ló lórí lọ́balọ́ba òótọ́ ni pé ọ̀yọ́ ni wọ́n ti ń ṣàkóso ilẹ̀ yorùbá láwọn àsìkò kan bàtì bàtì ilé-ifẹ̀ òfìgbà kankan sí lábẹ́ àkóso ọ̀yọ́ rè àfìgbà tí èbó pínlẹ̀ yorùbá sí provinces bàbá ṣẹ́gẹ̀gẹ́ ọ̀tẹ̀ ká mú ta sẹ́yìn kúrò àmọ́ yorùbá ní ilé-ifẹ̀ aláàfin ọ̀yọ́ kankan kò gbọdọ̀ sí ìdàsókè sí ilé-ifẹ̀ ẹni pé bí wọn ò bá yí ìtàn padà lọ́la o ìtàn ṣe àkọsílẹ̀ rẹ̀ pé bá láàfin ọ̀yọ́ b bá wàjà bí ẹ̀yin bá lo igba ọdún láyé níní o kokoko làbọ̀gùn kokoko làrọ̀ táre ṣùgbọ́n bá láàfin ọ̀yọ́ bá wàjà tá a fẹ́ fi aláàfin ọ̀yọ́ tuntun jẹ wọ́n ní ètùtù tí wọ́n fi dàṣẹ sí mm. fún aláàfin tuntun nílé Ifẹ̀ àbí ọ̀bá rí bẹ́ẹ̀ aláàfin tuntun ò tí ì láṣẹ lẹ́nu ọ̀ní dènà sáláàfin bẹ́ẹ̀ ní síwájú ọ̀yọ́ bẹ́ẹ̀ nìtàn Yorùbá ṣe àkọsílẹ̀ rẹ̀ mm pé Ọ̀rànmíyàn ti jẹ ọba ní Benin Kingdom lẹ́yìn ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá rí ti Ọ̀yọ́ Elédùn ìyẹn túmọ̀ sí pé ọba Benin ju Aláàfin Ọ̀yọ́ lọ gbogbo ẹsẹ̀ tí wọ́n dá Ọ̀yọ́ sílẹ̀ kọ́ ló di empire mm-hmm. ìlú Ilé-Ifẹ̀ sì ti wà thousands thousands years ago bó o wá lọ yóò sì jẹ gàba lórí ilé bàbá rẹ̀ lórí orírun rẹ̀ gbogbo ẹni tí ń parọ́ ìtàn bẹ́ẹ̀ kú mèsì ọ̀nà ọ̀panu ẹ̀ mọ́kọ́ mọ́ sọ̀rọ̀ mọ́ láéláé mo sọ níjọ́ òní orí ọba Lámídì Adéyẹmí àtọba Adéyẹyè Ògúnwùsì kan nìjà ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí ọba Adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì hmm. tí í ṣe bàbá kábíyèsí Ọláyíwọlá Aláàfin Ọ̀yọ́ ti ń bẹ níbẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọba sa titus Adésọjí Tadéníkáwò Adérẹ̀mí àtọba tẹ́lẹ̀ wà rẹ̀ Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí kẹta ní ń bọ̀ ní rìṣájà ọ̀fẹ́ ẹranro ọba Lámídì Adéyẹmí fẹ́ gbẹ̀san bàbá rẹ̀ sí àforóyàró kì í jẹ́ kó rọ́ tán má fi kàsàkà kì í jẹ́ kíkà ó tán bọ̀rọ̀ ọ̀rẹ́ mi dà mí ngọ́dà ti mi ọ̀dà yọkàn wulẹ̀ di púpọ̀ ni ọ̀ọ́nì kọ́ lọ ṣe aláàfin ọbáfẹ́mi awólọ́wọ̀ pẹ̀lú ẹgbẹ́ action group ńlọrọ̀ aláàfin ọ̀dọ́ lóyè ọba adéyẹmí ẹlẹ́ẹ̀kejì kí ló ṣẹlẹ̀ kí ni tó bá ṣe kábíyèsí sọ̀pọ̀tì ẹgbẹ́ alátakò against ẹgbẹ́ action group ẹgbẹ́ ọbáfẹ́mi awólọ́wọ̀ lọ́dún 19 1953. fifty three ẹgbẹ́ iná media ṣèkèwé ní bàbá bá lọ ìyẹn National Council of Nigerians and the Cameroon NCNC tó sì jẹ́ pé ní kálukú olóṣèlú ló di region tiẹ̀ mú Action Group ló dominate West Northern People's Congress NPC ló dominate North NCNC ló dominate East Ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì kọ̀gbá ti action group pẹ̀lú ọbáfẹ́mi awólọ́wọ̀ bẹ́ẹ̀ ni ò sì fi bò á ti wá ṣe é wọ́n gbáyé mọ́gbọ́rùn apá ọlọ́run ọ̀gá ìdánilọ́lábẹ́lẹ̀ ìk kò sínú ńlọ lábẹ́lẹ̀ ọbáfẹ́mi awólọ́wọ̀ àtàláàfin gbógun tira wọn agbára ìjọba ń bẹ lọ́wọ́ ọbáfẹ́mi ó sì san gbogbo ọ̀nà láti dín agbára láàfin kù gbogbo ibi tọ́wọ́ ń gbà wọlé fún baba ni wọ́n dí wọ́n yọ ọ̀bẹ ti sálárì aláàfin wọ́n gbé wọ́n gbé sálárì aláàfin sí six hundred and fifty pounds wọ́n yọ ọ́ kù gẹ́gẹ́ bí alága ọ̀yọ́ divisional council wọ́n fi ọlábọ̀dé àkànbí támásì rọ́pò rẹ̀ lẹ́yìn ọmọ lábọ̀dé tí mo sọ ní àlẹ́ olóyè bọ̀dé thomas tí gbogbo wa ń gbọ́ títí dòní the nigeria first minister of transportation lẹ́yìn ẹ̀ ló jẹ́ minister of works òun tó ni minister of the colony and the protectorate of nigeria agbẹjọ́rò tó gbóná yanranyanran ni ìlú london ló ti nímọ̀ nípa òfin ọgbọ́n sásá bíi àṣàrùn akọni níwájú adájọ́ ó wà lá lára àwọn tó kojú ìwà amúnisìn pa gbọ́dọ̀ níjọba àwa ara wa òun pẹ̀lú Rotimi Williams àti Chief Rẹ̀mílẹ́kún Fani-Káyọ̀dé bàbá Fẹ́mi hmm. ni wọ́n jọ dá lọ́fẹ̀m sílẹ̀ lọ́dún 1948 ọjẹ́ balógun ọ̀yọ́ lọ́dún 1949 ó lọ́dún 1953 hmm. November 23 1953 ṣé bí ọ̀bánidì obìnrin kì í jẹ́ kúmọ́lú bí òsín tó ṣe ẹ̀ṣẹ̀ kì í déédéé sẹ́ lásán eh, eh. november twenty second nineteen fifty three ọjọ́ ńlá ọjọ́ mọ́ni gbàgbé nínú ìtàn ìgbésí ayé ẹbí thomas okú ọ̀la tí bọ̀dé thomas yọ jáde láyé eh. nìkànnìkan ṣẹlẹ̀ ṣe mọ̀ wípé wọ́n ti gba ipò alága ìgbìmọ̀ lọ́wọ́ aláàfin fún bọ́tì bọ́tì aláàfin ṣì wà nínú ìgbìmọ̀ ṣùgbọ́n kì í ṣe alága bọ̀dé thomas wọlé ìgbìmọ̀ ní november twenty second gbogbo èèyàn dìde láti yẹ ẹ sí gẹ́gẹ́ bí alága mm aláàfin ọ̀yọ́ nìkan ni ò ní dé irú ìbámọ̀ kọ́mọ wo lẹ sọ̀rọ̀ irú ìbámọ̀ kọ́mọ wo bẹ ọmọ bá ìpàdé ẹ̀ lọ jẹ́jẹ́ pé ẹni tá a nà lára ń ta ọ̀dí kọjú sí aláàfin kí ló dé tí ẹ̀yin jókòó kalẹ̀ nígbà tí mo wọlé kí ló dé sẹ́ẹ̀lì fún mi ní ọ̀wọ̀ àti àpọ́nlé tó yẹ why were you sitting when I walked in why can't you show me respect àrífín lànà lọ́dọ̀ aláàfin èsì aláàfin kan ni pé ṣé èmi ló ń gbọ́ mọ́ báwọn èmi ló ń gbọ́ mọ́ bí ajá báwọn aláàfin òwe jù báyìí lọ o tìmí tiyín tòótọ́ ti parí lẹ́tà bọ́dé tẹ̀mà sí gbó bí ajá láti ọjọ́ náà títí tó fi jẹ́ ìpè ọlọ́run níjọ́ kejì november twenty three nineteen fifty three nínú ilé ẹ̀ tí ń bẹ ní yaba ìlú èkó wọ́n gbé e dẹ́jẹ̀ gbogbo fún ìtọ́jú bàtì bàtì àìsàn láréwọ̀ bọ̀dé gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra àwọn Awólọ́wọ̀ gbà pé ejò ọ̀sà ìlọ́wọ́ ná wọ́n gbà pé ọ̀sẹ̀ yẹn ọba Adéyẹmọ ẹlẹ́ẹ̀kejì àbí ọwà ìṣòro mọ̀ bí o àjẹ́ ké lánàá ọmọ kú lónìí ta ni ọmọ pé àjẹ́ àná lọ́pọ̀ ọmọ jẹ bẹ́ẹ̀ ni ò ti rẹ́gẹ̀ lẹ́nu rẹ̀ action group ti kanru aláàfin sínú aláàfin ń bá wọn jà òun náà ò sì fi pamọ́ nígbà tí wọ́n fẹ́ dìbò local government lọ́dún 1954 gbangba gbangba lójú táyé ni aláàfin campaign fún ẹgbẹ́ òṣèlú NCNC ó sọ̀pọ̀tì Nnamdi Azikiwe fúlẹ̀ láti ẹgbẹ́sì ẹgbẹ́ action group tí gbogbo yorùbá fi ọwọ́ sí ní táìmù yẹn wọ́n rí aláàfin ọ̀yọ́ gẹ́gẹ́ bí alátakò wọ́n wá rò ó pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé ńgbà tí àwọn dẹ ẹgbẹ́ ọmọ yorùbá sílẹ̀ lọ́dún 1953 aláàfin ọ̀yọ́ ni wọ́n fi jẹ grand patron mm. ó sì àfẹ́ẹ̀tì àwọn ọbáfẹ́mi awólọ́wọ̀ ìdí ni pé sí sọ̀pọ́ọ̀tì tálàfin sọ̀pọ́ọ̀tì ncnc ó fún ncnc lágbára láti rí ọwọ́ mú ju action group lọ kò sì tún fún wọn láǹfààní láti ní ìbò yẹ láti win ní federal election ojú láì nírú ẹnu láì níyọ̀ action group ó ti dá ọ̀tá wọn mọ̀ kò sì yẹ kí àwọn jọ ní àjọṣepọ̀ mọ́ láéláé ni wọ́n fi lé aláàfin ọba adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì kúrò lórí ipò wọ́n di throne ẹ̀ ní July 1955 kẹrin tí Obama tó panu mọ́ ìdènà tálàfin kú bàbá yèyé fi ń sọ ní gbangba pé òṣèlú ló jẹ́ kí wọ́n dá òní mọ̀ àti pé Ọ̀yọ́ lè gbómọ̀ lólórí ńgbà tí wọ́n dé kábíyèsí tó ń rìfáàsì sálárì gbogbo ẹlẹ́mí àkàndá ò tún sí gbangba ṣé ẹ gbàgbé pé mo ní ìpadàbọ̀ ọ̀ràn mẹ́yànrin mi ń ṣe ni mo kàn wá yanjú àwọn ọ̀rọ̀ kan tó déjú èèlò ní sálárì aláàfin èèlò ní tọ̀ọ̀ni aláàfin ọ̀yọ́ ní gbowó jù ní tòótọ́ four thousand two hundred pounds ní gbà alákì ẹ̀gbá ní gbàsí kejì two thousand two hundred and fifty pounds lówó tiẹ̀ àwùjalè ìjẹ̀bú òde ní nọmba three ah, ah. one thousand seven hundred pounds ní gbà ọba ọ̀gbẹ́rin ní nọmba four with one thousand six hundred and fifty pounds ọ̀ní ìfẹ́ ní nọmba five one thousand four hundred and forty pounds lówó ọ̀ní láàrin ọdún nineteen twenty sí nineteen twenty one ṣé ìyẹn wá sọ aláàfin di olórí ìlọ́gbọ̀n lọ́balọ́ba. I wonder pàápàá kò nítumọ̀ because ńgbà tí èmó dé wọn ọmọ ipò tí ilé Ifẹ̀ wà nínú ìtàn Yorùbá ní kété tí wọ́n mọ̀ náà ni wọ́n ṣe àtúnṣe nínú tó fi jẹ́ pé lẹ́yìn tí wọ́n kó Nàìjíríà papọ̀ ní January 1st 1914 ìpàdé àkọ́kọ́ tí wọ́n ṣe ní Ọ̀yọ́ lọ́dún 1937 Ọọ̀ni fẹ̀lẹ̀ bóyá ló lórí àti alága gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá délé dóko fọ́tò kókó nìyí kì í parọ́ Àwùjalẹ̀ alárẹ̀ ìjẹ̀bú ń bẹ níbẹ̀ ọba Daniel Adesanya, aláàfin ọ̀yọ́ ń bẹ láàrin wọn ọba Ṣìyànbọ́lá ládìgbò lóde fọ́ọ̀s Sabi H Bọ́dílọ́ọ̀nù ń bẹ láàrin wọn tó jẹ́ gómìnà Nàìjíríà ọba ọ̀gbẹ́ni ń bẹ níbẹ̀ ọba àkẹ́ńsọ àkọ́kọ́ ọba aládàpọ̀ adémọ́lá alákẹ́ ẹ̀gbálà ń bẹ láàrin wọn ọba Titus Adésọjí Adérẹ̀mí ni wọ́n yàn as permanent chairman Yorùbá Council of Obas kí ló bàbá yèyé ń bá kádàrá jagun your imperial majesty ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ ọjọ́ wo lẹ fẹ́ járọ̀ lọ wálé ó ní kò yí ó sinmi ogun lílọ ọjọ́ wo lẹ fẹ́ gbé orí fó lórí gan ọjọ́ wo lẹ gbàgbé àràbà ní bàbá ìyìn abálábà ní bàbá lọ́jọ́kọ́jọ́ kí ló dé tẹ́ ẹ fi ń ṣàyédá ìtàn kí ló dé tẹ́ ẹ fẹ́ kí ìtàn yorùbá ó fẹ́ fọ yín kí ló dé tẹ́ ẹ fi ń gbógun ti Ilé kí ló fa sup supremacy wá ìtẹ̀ fi ń jìjà àgbà ọba síjú adéganlẹ̀ ń bá jà ní ní gbogbo ọba tó bá ti jẹ nílùú ilé Ifẹ̀ ọ̀rọ̀ tiwa ni pé lẹ́yìn tó bá síjú adé olóbùṣe ti sùn pẹ̀lú àwọn baba ńlá wọn ogun tán ọ̀tẹ̀ tán dókòó dópin nínú tí gbogbo ọmọ Yorùbá fi gbàlù tí wọ́n ń jò ní kété tó dé yẹyẹ ní ìtọ̀gbọ́n sí gorí àgbèrè Oòduà ìrìnàjò àláfíà lọ́bẹ̀rin ìtàmúpọ̀n ọ̀ ń wá ìrẹ́pọ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá káàkiri ọwọ́ abayín lọ́yọ̀ọ́ pé kẹjẹ́ kíjà ọdúnmọdún ọtán kálàáfíà ọjọba ohun ọ̀mọ̀ pínú ni bínú ọ̀kan ta ìmọ̀ wá o ògùn mẹ́kẹ́mi àkàndá ó dá sí i tó báyìí o bọ̀tì bọ̀tì torí pé mẹ́ẹ̀ni ẹ̀ pé ẹ̀yin lolórí lọ́balọ́ba n ó kóòtù ọ̀rọ̀ yín mo sì kóòtù ọ̀rọ̀ ọba síjú adé olúbùṣe kejì mo sì parí ọ̀rọ̀ mẹ́ mi fáyé pé ẹ̀yin méjèèjì ń jà àwọn òpònú ẹ̀yàn kan ní òsì ń tọ́jọ bẹ́ẹ̀ ní èmi ni mo fẹ́ dá ìjà kalẹ̀ ìjà kan lè kọjá èyí ni mo ní sí ìjà kan lè jù yín lọ ni wọ́n béèrè lọ́wọ́ aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyé ọba adéyẹmẹ làmídì pé kí ni ìbáṣepọ̀ ti ń bẹ láàrin ẹ̀yin àtọ̀ nífẹ̀ẹ́ kábíyèsí sẹ́dà nàìkóòlù let me put it this way. My relationship with traditional rulers generally is cordial. Oh, oh, oh. But since you singled out the Oni of Ife, you should have your reasons. I think he is in a better position to answer that question. For me, I have no problem with him at all as long as everybody knows his limit of authority. During the maiden meeting uh-huh. of the Southwest governors and prominent traditional rulers held at Government House at the meeting, the Oni openly affirmed that there was no misunderstanding between him and the Alaafin, mm. and he praised me to high heavens. Mm. But in January 2009, about four months after that maiden meeting, the same Oni oh, at the centenary celebration. Mm of Chief Obafemi Awolowo at the Muson Center, Lagos, used his prepared speech to descend on my person, my office, and my ancestors. Ẹ̀yin sì lọ́ọ̀nù ọ̀bá láàfin jà. Wọ́n béèrè lọ́wọ́ ọba okùn Adéṣẹ́jú Adé. Kẹ́kẹ́ ni ìrẹ́pọ̀ tó wà láàrin ẹ̀yin àtàláàfin Ọ̀yọ́. I was not close to him. Prince Adeyemi was brought to me by Chief Ashamu to help him ascend the throne. I had never met him before that time, but I was told he was working as a clerk ah. at the Great Nigerian Insurance Company. They brought him uh-huh. Adeyemi for me to help because I was the closest friend uh-huh. of the then governor of the Western Region. Governor Colonel Robert Adeyinka Adebayo at that time. I did my best, uh-huh. not really for him, Adeyemi, but for Ashamu, who was a friend uh-huh. that brought a young man for her. I was at his installation uh-huh. because I was invited by the governor. With me, there is no problem. If he, Allah, if he comes here today, I will entertain him. I don't know what he thinks about me, but if díẹ̀ every traditional ruler is welcome ẹ̀sìn lọ́ọ̀ni ọ̀bálàfẹ́jà ìjà ìwo ló tó jò yín lọ lórí ọ̀rọ̀ èmi làgbà ìwọ làgbà lórí ọ̀rọ̀ ta ló lórí ta ni kì í ṣe olórí tó farókè rúdò tó fagbọ́n mi sí omi òtó aláàfin ò ní wọ́n kún ọ̀nìrìṣà ò ní gbà á láàbọ̀ aláàfin gbà pé òun ló lórí lọ́balọ́ba ìgbésẹ̀ nu tó mú èmi fọ̀rọ̀ mọ́lẹ̀ ká sọ tán lẹ́ẹ̀kan kẹ́yìn àgbà ó lè mọ ibi tẹ́ ti máa kọwọ́ bọ̀ ọ́ kẹ̀sì mọ́ bí tẹ́ ẹ ti máa dá sí i bẹ́ẹ̀ bá lè rí i báwọn yanjú oore ńlá lè ṣe fúnran Yorùbá gbọ̀ntàláàfin Ọ̀yọ́ wí kí n tó fọ̀rọ̀ ní àná ọba síjú adé kásí ọ̀rọ̀ mi the issue of who is supreme among the obas is a twentieth century phenomenon no Oba can say is greater than Aláàfin. Up till now, there is no Oba uh-huh. who has come out to make such claims. They only use surrogates. If any Oba uh-huh. wants to attack the Alaafin, he uses a baale uh-huh. or another inconsequential element to do that. Whereas the Alaafin has come out openly to say he is the head of the Yoruba Obas, and nobody has controverted that.

no no no ọ̀nìrì ọ̀nìrì sà queen ni sultan ni igbákejì wọn ní north ni iṣẹ́ ọ̀bọ̀nù hmm. aláàfin yìí ni hmm. kò sí máa fún ẹ máa gbé fún yín kẹ lọ máa yá lọ́hùn. ọba wúlò lọkọ tọ́jú àlejò tọ́jú lé lórí aládé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ti ọmọ rúmọ rẹ. àwọn ò lọ ní mẹ́fọ́ sápù lábẹ́rẹ́ yẹn hmm. ọba wo ló kún ìlú ọba nìyẹn aláàfin tó ń wí nìyẹn àwọn ìwà ń wí. ọba Benin ó jẹ aláàfin lọ. tó lé oòdùà lọ́kẹ́ ọ. agbẹ́fọ́ tó máa ròyìn fún ẹ mo fún ẹ níyẹn máa tún fún ẹ lélẹ̀ náà kò sì máa gbá àwọn yẹn lọ náà ibi ọ̀rọ̀ mi yàn fúnra rẹ̀ tó ń pariwo wàá rí kó òun ń lo ọ̀ràn yàn kò sí tó jẹ́ ọ̀ràn yàn ọ̀ràn mi yàn ló wà ṣùgbọ́n òun ra ṣe dọ́gbọ́n torí ọ̀ràn mi yàn fún ògbà yẹn rí ibi ìjọsìn wa wí yẹn mm. gọ́vnọ̀ nàìjíríà ní two eh, when the Prince of Wales was visiting. Only Johnson's book is fake ó ní Johnson was an Oyo man who wrote a book to boost the ego of Ọ̀yọ́ people and laugh. wàá wo lóhùn. ìwé yẹn fún àwọn archives. àròlé oòdùà. Nigerian archives hmm. copy I, I have ṣé àwọn that is true, eh pé kò tiẹ̀ sí tó aláàfin ò tiẹ̀ súnmọ́ ní rárá pàápàá. ọba wo ló. lọ́kẹ́ ọ lọ́kẹ́ ọ. nígbà tó ní sí gómìnà nàìjíríà 1903 wo ọmọdé fún mi ní gazette federal gazette mú kàn wá federal government gazette 1903 february 28 gómìnà nàìjíríà wá sí Ifẹ̀ wọ́n invite all ni ẹni tó lè wà lórí ìjọ náà grandfather ti mi. àròlé oòdùà láti hmm. ọ. pé ọba ń jà lórí adélèkó ẹ̀kọ́ ni wá torí kanṣu kanṣu èkó kanṣu nàìjíríà ìjọ náà nílẹ̀ yorùbá wọ́n ní ọ̀ọ́ni nìkan olóni adé olóòlù sọ̀rọ̀ adé. lórí aládé lọ́jọ́. Ọọ̀ni wá ní ó sọ fún ìmọ̀ ẹ pé Ọọ̀ni kan ò jáde rí gómìnà ní kí ni àwọn lè ṣe fún Ọọ̀ni láti jáde ó ní gbogbo rivers báyìí tó bá máa pọn lọ́nà black cow kọ̀ọ̀kan gómìnà ló ara one thousand cow. sùmọ́lẹ̀ sùmọ́ ẹni. lọ́kẹ́ ọ́. orí kìlọ̀ ní sùfẹ́ ó ló òun á wọ coat òun á wọ láti bí òun á wọ ọkọ lọ sí Ẹdẹ kó sẹ́dẹ̀ coat ẹ̀ wá sẹ́dẹ̀ rẹ́lùwé ẹ̀kọ́ ẹgbẹ́ gómìnà ló wà ń improve on that ó lọ àníkàn máa fi hammock gbé. lórí aládé lọ́kẹ́ ọ. ó wà ní gazette wọ́n á rú ọ ní physically ìjọba uh, wa ìntẹ́sì ẹnu ẹ̀ láti gbà pé òfo ni gbogbo àwọn ìjọba tó ń pariwo yẹn all traditional rulers from Wari to Lagos from Asaba to Lagos through here all of them vacated their palaces nígbà tí commission reach up ọ ní òsèlè wọ́n vacate palace wọ́n only outside the walls of their palaces àwọn òyìnbó yẹn àwọn òyìnbó tó ń run government jọ náà wọ́n ó wá wà mẹ́ pé even their life of Ọ̀yọ́ is now living outside the walls of his palace. àròlé oòdùà. lọ́kẹ́ ọ onírìṣà kì í jáde kó láàfin very interesting ọ̀ọ́ni wé fún gómìnà nàìjíríà ní february twenty eight nineteen oh three pé kòǹgó tó lè jáde o màálùú òdòdó kọ̀ọ̀kan ni wọ́n gbọ́dọ̀ pa sí odò kọ̀ọ̀kan tó wọ́n gbà kọjá gómìnà ló ń ọ̀ra màálùú ẹgbẹ̀rún kan ah. very interesting bọ̀tì eh, eh, bọ̀tì èyí tó jẹ́ pabambarì jù nínú ẹ̀ ni pé gbogbo ọba pátá ló kò láàfin including the aláàfin ọ̀yọ́ nítorí pọ̀ ní rìsájáde kò láàfin ó dìgbà tó ní bá tó padà sáàfin kí wọ́n tó lè wọnú àfin padà ẹ̀rí ìwòlẹ tí wọ́n ń wá kiri pé ọ̀ọ́nì rìṣà lólórí ládéládé jákèjádò ilẹ̀ yorùbá porongodo tí gbogbo ẹni tí ń pa aláàfin ọ̀yọ́ lólórí ládéládé kí wọ́n pa ẹnu wọn mọ́ títí ayérayé ni Ilé-Ifẹ̀ ti wà for thousands years ago eighteen thirty two ni wọ́n dá ìlú Ẹ̀pẹ́ sílẹ̀ àgọ́dọ̀ Ọ̀yọ́ tó di Ọ̀yọ́ Aláàfin lónìí eighteen thirty seven ni wọ́n ṣe ìṣẹ̀dálẹ̀ rẹ̀ àbẹ́ jiyàn ni kò sí èyí tọkàn ọba ẹni ìtàn Ògúnwùsì lórí ìta lórí lọ́balọ́ba bọ̀tì bọ̀tì gẹ́gẹ́ bí àrólé Odùduwà tá a sì bá apá òní rìṣà kì í jáde afẹ́ kí kábíyèsí ó dín òdélé lọ́kù mo pe ẹ má rèlú òkè òkun o mo sọ pé ẹ má kópa nínú ìdàgbàsókè ìlú bọ̀tì bọ̀tì uh, uh, kábíyèsí ẹ má lọ òde tí ẹnikẹ́ni bá pè yín sí mọ́ ilé ìjọsìn tàbí ayẹyẹ káyẹyẹ bàbá gbogbo Yorùbá gbọ́dọ̀ máa wáyàn kiri wọ́n gbọ́dọ̀ máa wálé wá bá bàbá ni ìwé reference Samuel Johnson ńlọ confuse ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹni pé gẹ́gẹ́ bí ọmọ bíbí ọ̀yọ́ ó fa etí ọ̀nà ìtàn ìṣẹ̀dálẹ̀ yorùbá láti fífọ̀ ọ̀yọ́ aláàfin àti aláàfin ọ̀yọ́ fúnra ẹ̀ ìdènà táwọn èèyàn kan fi ní fẹ́ẹ̀kì ni èmi ò pé fẹ́ẹ̀kì ni o bẹ̀tì yìí bẹ tí ó wà bàyáàsì lórí ẹ̀ mo kà á mo rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wúlò nínú ẹ̀ bọ̀tì bọ̀tì ó bẹ̀sẹ̀ lórí ọ̀yọ́ ju bó ti yẹ lọ I mean the history of the Yorubas by the reference Samuel Johnson tó àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ èyí tí ń bẹ lórí social media lọ́wọ́ náà ni Tóyìn Máyégún ẹ̀fì Wàsíù Àyìndé jẹ ẹ̀sìn tọ́kànyàn púpọ̀ lórí rẹ̀ ẹni ọba wo kábíyèsí kọ̀ọ̀kan ló lè fi joyè bọ̀tì bọ̀tì bàbá sunkún ó yẹ ká máa ríran ìka tó tọ́ sí mú ni ẹja kì sí mú ká mọ̀ torí páyé dayé ọ̀làjú dojú egbò délẹ̀ kábíyèsí o your imperial majesty bá mi aláàfin ọ̀yọ́ ẹ lè fi oyè kóyè dání lọ́lá kò ṣe nǹkan kan bọ̀tì bọ̀tì àṣìlẹ̀ yorùbá ń pè lábọ̀ wá bá béèyàn bá dami síwájú kò ní tẹlẹ̀ tútù kí láǹfààní wàsíù àyíndé ọmọgbọ́lá tó fi dìsáàfù mayegof yorùbá land estate àǹfààní mẹ́ta tó ṣe fún ìran yorùbá lápapọ̀ yàtọ̀ sí pọ́jẹ́ olórin amọ́lódùn ọmọ ẹgbẹ́ òṣèlú APC mayegun ilẹ̀ Yorùbá pọ̀ ju Wàsíù Àyìndé lọ ṣe ló dàbí òrùka wúrà nímú ẹlẹ́dẹ̀ òun gan ló jẹ́ kí n wá gbà wípé lóòótọ́ lóòótọ́ kò sí tówó ṣe tì lóde òní wàsíù àyìndé kẹ̀ ayé èwo ni wàsíù àyìndé mọ́gọ́ tó fi dìsáàfù máyégún àbí tọmọ gbégbé ìlú ọ̀yọ́ tó fún ní scholarship lọ sí yunifásitì ẹ ṣe fún ní amúlòdó of yorùbá land tàbí máyégún of ọ̀yọ́ kingdom wọn lè ní wàsíù àyìndé ọ̀gbọ́dọ̀ tẹríba fún ọba yorùbá kankan mọ́ ilèmi àkàndá bá ní kọ́mọ lọ sífẹ̀ o kọ́yé abuyẹ̀ pẹ́ ilé Ifẹ̀ dání ìgbàkigbà tó bá fìlì ẹ̀ kọ́ dà á sílẹ̀ kọ́ fẹsẹ̀ sí i kọ́sùn òbí mẹ́tàlá Wàsíù Àyìndé dá kó délé Ifẹ̀ kó má dọ̀bálẹ̀ bó ṣe kí wọ́n dojú ẹ̀ délẹ̀ láàfin kábíyèsí ọba Adéyẹyẹ Àkàndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ọjọ́kọ́jọ́ tí Wàsíù Àyìndé bá na ọwọ́ sí i ah. tẹ́ ẹ̀ bá kan ní ọ̀pá àṣẹ lórí gbogbo ọmọ ilé Ifẹ̀ ló máa bínú sí i irú àrífín wọnú ẹ̀gbin oníyọ̀rọ̀ àrífín ilé tó ń tẹ́gbin ah, ah. àdàpọ̀ òwò tó ń tiyà ìwọ òjò mi èmi òjò ọ́ ṣé kì í jẹ́ kẹ́ni àjọ ń gbélé ọ bọ̀wọ̀ fún ni tani ń jaja mọ́ṣáláṣí tani Wàsíù Àyìndé ilẹ̀ Yorùbá sàbẹ̀ nínú ìtàn Yorùbá kó kọ aṣọ tiẹ̀ nílé aláró oyè mayegun tẹ́ fi wá sí wàyíǹde jẹ kì í soyè ìṣẹ̀dálẹ̀ ọ̀yọ́ kì í soyè ìdílé wá sí òsì bá ọ̀yọ́ tán bẹ̀ kankan olóyè tí ọba ní forí balẹ̀ fọ́ọ̀ni kọ́mọ wẹ̀rẹ̀ lọ sáàfin ọ̀ni olórí ládéládé ilẹ̀ yorùbá nù tó àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ n ó kì í da ọ̀rọ̀ mi bàkọ̀ ẹ mà mí mo tún lè fa ayọ̀ nígbàkúgbà ẹ láìkí péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ àwíkóńkó ẹ sọ̀scribe sí youtube channel mi àkàndá ọ̀rọ̀ àwíkóńkó ẹ like page mi lórí facebook àkàndá ọ̀rọ̀ àwíkóńkó kò ná ní nǹkan kan láti like rẹ̀ wọ́n lè máa rí notification tí mo bá ti release síbẹ̀ ẹ sọ̀scribe sí youtube channel mi bákan náà kọ̀ọ̀kan sí ẹ ní nǹkan kan láti sọ̀scribe o kò ná olówó kò ná onídàtà notification lásán ni yóò mọ̀ fún ọ ìwọ kílíkì lórí subscribe button kílíkì lórí aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ notification lásán ni ó máa fún ọ mo bá ti upload fídíò sórí ẹ̀ ẹ sì tún lè ran àṣà Yorùbá lọ́wọ́ nípa gbígbọ́nwọ́ sí lórí wẹ́bsáìtì mi www.akandaoro.com www àkàndáọ̀rọ̀.com àti www.àkàndáawíkonko.com www.àkàndáawíkonko.com ẹ click lórí donate button ẹ fíìlì fọ́ọ̀mù tó tẹ̀lé lágbára ọlọ́run yóò dọ́dọ̀ mi tẹ bá sì ń fẹ́ líǹkì míì tó fún donation jẹ́ sọ̀rọ̀ lórí whatsapp plus one nine three seven nine six nine zero two five seven plus one nine three seven nine six nine zero two five seven orílẹ̀-èdè yorùbá ò ní dàrú àmì ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.